وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فالموضوع الذي سيكون حوله خطبات اليوم لهو موضوع الذي يحتاج إليه المسلم في حياته كلها هو موضوع الذي قام به العلماء الراشدون في العلم هو موضوع الذي بدأ به رسول الله صلى الله عليه وسلم دعوته وختم به رسالته ألا هو الشرك الشرك ذنب بشرية أعظم عباد الله اعلموا أن الشيطان وأداء الإسلام يريدون أن يصرفوكم عن عبادة الله سبحانه وتعالى وحده إلى عبادة العباد من دون الله سبحانه ولكن الطريق عليكم فأنتم مسلمون ما دمتم تصلون وتصومون ثم سرد عليكم من الأمثال والمعتقدات ما يصرفكم عن الصلاة والصيام والعبادة ثم قالوا لكم بأس عليكم فأنتم مسلمون ما دمتم تقولون لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بل بألسنتكم فقط عباد الله ولا شك أن لا إله إلا الله محمد محمد رسول الله صلى الله عليه وسلم هي مدخل الناس إلى الإسلام ولا مدخل له سواءه ولكن القضية التي يقولها كثير من الناس أن صفة الإسلام لا يلتف بالإنسان بين مش على كلمه ما من تقول أفعاله وأفكاره التي قال عنها رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم إذا فلا بد لنا من معرفة حقيقة الشرك ونبين أنواعه حتى نتقيه فتكون لنا النجاة في الدنيا والآخرة أتعقب الله عليكم إكرام الله قولي أتعجب الله وما بارك الله محمد صلى الله عليه وسلم أيها الله òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo pàdébábà àwọn sọ̀hábà sọ̀rọ̀ èyí tí wọ́n ti tẹ̀síwájú tó jẹ́ pé òun náà láwọn náà tẹ̀síwájú àtọ́sọ́rí káàdé mọ̀túnmọ́tá ń kọ́ òun lámọ́dé bọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ẹ̀ tó gbọ́dọ̀ sọ̀rọ̀ káyà ọ̀dẹ̀ ẹ̀ gbọ́dọ̀ mú ọ̀rẹ́ dáná wá tí ó sàkọ̀rọ̀ lọ. Àkọ̀rọ̀ lẹ́bàá Mùsùlùmí sọ̀rọ̀ máa wà. Ó ti ká lọ bá nínú o. Èyí tó lè sọ wájú Mùsùlùmí nù. Bàbá ní kọ́ ọmọ ọmọ kọ́ ọ̀la mọ̀sù. Kò sí kọ́ ọ̀la kùlẹ́. Ọ̀la kùlẹ́ kò sí má. Ìlàgbàjà tó Bí ẹ máa sọ, ó sọ̀pọ̀ tó rọ̀ lọ́ọ̀ni. Ó sọ̀pọ̀ tó ọ̀rọ̀ àlẹ́bàá Mùsùlùmí sọ̀rọ̀ máa kò gbọ́dọ̀ tákúrò tọ́lọ̀ ànábì tí ẹ bá tẹ̀lé báyìí yóò ti fi láìpẹ́ sí àrùn ànábì sọ̀rọ̀ bá wọ́n rẹ̀ lọ́sẹ̀ àjọ ọmọ ìyá wọn sọ̀hábà ìlànà tí a ti ń ní lọ́rùn tí yóò fi ṣe ẹ̀sìn náà tí ó bá náà rẹ̀ àti ẹ̀sìn lọ́rùn pẹ̀lú ànábà Muhammad sọ̀rọ̀ bá wọ́n rẹ̀ lọ́sẹ̀ àìsìn lọ́rùn pẹ̀lú àdàkán sábà lọ́dẹ́dálẹ̀ èyí tọ́pọ̀lọpọ̀ ti láyé lónìí ẹnu bí ó mọ̀ pé lánàá ó ti kú lórí ọ̀rọ̀ ní Muhammad kọ́jà tí ó bá máa ní ìjọ ti wá yóò fi tẹ̀ lábàlẹ̀ tẹ̀lé àwọn kan bẹ lórí láwọn wá sí àlùkáwù dáárọ̀ tánibí ní àti àwọn ní ìnáwó ìtumú ti àtọ̀bá wọn ti ti bẹ́ẹ̀ ní àwọn àtijọ́ ẹwà ẹwà dáwọn náà lọ́bàá nù ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam ní wọ́n ń sọ lára fún olóbi àdáadáalẹ̀ Ànábì ní gbogbo tó wá jẹ́ àdáadáalẹ̀ pátá Ànábì ní àrùn ní káwọn apá ti kó ẹgbẹ́ àtìkù sí àdáadáalẹ̀ tó dáa Ànábì ní gbogbo pátá àrùn ní gbogbo ẹ̀ ìwádìí ní àrùn pé àdúgbò ní sọ̀rọ̀ àjá àwọn ọ̀rọ̀ tá ń bá náà ni láti ọ̀sẹ̀ mẹ́ta

lẹ́màá bí mo sùn ní àpébà kí o dá èkó ní òkúta àtẹ́sí tọ́pọ̀ ojú ìṣẹ̀mọ̀lẹ́wọ̀n èyí tá ń pè lẹ́bọ̀ mẹ́rọ̀rún ìrìnàṣì èyí bẹ́ẹ̀ àjẹ́mọ̀ lẹ́bọ̀ rìn ìrìnà ẹ̀rọ jẹ́ lọ ṣírí kí là ń pè ní ṣírí kùgà èyí tá ń pè ní ṣírí òun ni kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó ní àjẹ́ ọkàn sínú ọkàn rẹ̀ kó ó ní àjọ́kà pé àwọn nǹkan tọ́lọ̀ wọn bá sọ pé òun nìkan lágbọ́rọ̀ sí látó mẹ́ tí wọ́n lájọ́kà pé à lágbájá náà lè tó nǹkan báyìí ó yẹ ká máa ń tẹ́rù nǹkan báyìí fún lágbájá náà ìmọ̀ àwọn ọ̀sán tó jẹ́ kọ́ mọ́ ọdún máa ń tẹ́rù káwá lẹ́yìn kan lè torí ẹ̀ ìyẹn ti ṣe ṣíríkù mọ́ àwọn èèyàn tó dáwọn èèyàn ń ṣe lóòdì tí ó sọ́tọ̀ lẹ́kọ̀ọ́ mọ́ nìkan ní ṣe táwọn èèyàn sàkọ́ mọ́ káàkiri ń sàkún yẹn lè ṣe sẹ́kà ní pẹ́lẹ́ mọ́ àmọ́ tó kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ bá ń lù kò já gbọ́ ṣíríkù yé ìwá ìwúbi fún ẹ̀dá kan ẹ̀tọ́ náà ká ń ṣe pẹ́ dá mẹ́rin ìtọ́sọ̀ nǹkan tó jẹ́ ẹ̀kọ́ mọ́ tako kẹta ní onípèsè ẹwà ìjọ àpò lẹ́kọ̀ọ́ lónìí ìran tó ló jẹ́ nínú ran àṣírí olóbi abẹ́ lónìí àwọn èèyàn gba bí àwọn tí wọ́n kó pàmì láyé lónìí àwọn àpáàdì ìtàwọn ẹ̀sìn àti ìbọn tó gbà wọlé báwọn èèyàn ti kuma kuma ba mun kai zama ne mu ne kai ke mu zuwa ba wanda ne mu kai ọ̀nà tí ṣe tọ́ ńlá kẹrẹ ní ní mú ẹ̀dá pọ̀ káyàtọ̀ àwọn tàndẹ́ tí wọ́n láyé ọ̀nà tí tàmọ́ yàtọ̀ ní ti ṣíkì àmọ́ lónìí ọ̀nà tí ń tàmọ́ àwọn òun ní ṣe ọdún gbà wọlé pé àwọn àpá ọmọ ọmọ ní pé a ń tó lọ́sí mọ́ ma tó tó tùpọ̀ lúrù ní àpàtẹ̀tù mọ́ ẹgbẹ̀ pẹ́lẹ̀ àwọn àpàtẹ́ mùsùlùmí ni ó lọ́pì ìgbàtọ̀ wá sí kí o tọ́bí lọ́rẹ̀ áńkàlọ́sí tó ti bẹ̀rẹ̀ fún inú nǹkan tó yẹ kí ẹ mọ́ tí tó bí ẹ̀sìn wọn ní sàlàyé ẹ̀fún àwọn nǹkan tó ń bẹ tó jẹ́ pé bí ìjọba ń ṣe ó lè bá wọn jẹ́ àwọn ìjọba yẹ fún yóò ó lè yóò kọ́ àwọn nǹkan tó ń bẹ bí ìjọba ṣe láàrín àwọn tí yẹn ń dà láàrín àwọn tí yẹn ń dà láti yọ ìgbó jẹ ó ti dàánù tí ò ní sàpàlẹ̀ fún yọ̀nà Ìgbókùn wá sí àwọn nǹkan wo ló dị ka ẹran ní tó lè ta lọ́wọ́ ní. kí wọ́n á gbé orí wọn wọlé áńkò mùsùlùmí bẹ́ẹ̀ bí mo bẹ̀rù yìí la ẹni má kí n tẹ̀ jẹ́ mùsùlùmí mo ní tún kú tẹ̀ ẹ̀ ẹ̀ ìdájọ́ náà Muhammad rasulullah lókùn bàtẹ́ iná bá ti wí láyé lára lẹ́nu ẹni bá jẹ́ náà ó sì mú àdíjà lẹ́nu ọmọ wa wọ́n yé lẹ́rù lẹ́nu àwọn afárẹ́ ti wá fún yọ́rùn yóò dà lẹ́bi ni wọ́n kọ́ ọ́ lẹ́la ìlà ìlà ìlà ìlà ìlà ìlà من قول جهنم إيه، لا اله الا الله من يرى جهنم من لا اله الا الله طيب. النبي صلى الله عليه وسلم قل اخر كلامه لا اله الا الله

tó sọ́bẹ̀ wọ́n tó lú wọ́n tó wá sọ lójú ọwọ́ ọdún lọ́wọ́ sí alẹ́bìnrin kò kú alẹ́bìnrin gbogbo yẹn lọ́nà àwọn tàbí wọ́n ní bẹ́ẹ̀ wá ẹjọ́ kó bá ní fún kó alẹ́bìnrin kò kú àwọn ẹgbẹ́ ọmọ alẹ́bìnrin lọ fún àwọn ìyàwó wọn alẹ́bìnrin máa nà sọ́bì lù ẹni tí ó sàánú rẹ̀ pé àti alágbàwẹ̀ wọ́n ní gẹ́gẹ́ rẹ̀ tàbí àtàdà bí tàbí àtòsíkò tàbí àtàdà bàbá yìí àwọn àlẹ́ àti wọlé ìdánwò àtúntà wọ́n tó kéfèé mú àdínà àkókò bá wọn ìgbìnà wú yóò ṣe kò lọ́wọ́ ọ̀rọ̀ tó rẹ̀ ó ní ti ọlọ́wọ́ sí nígbà lẹ́nu kọ́lá ẹgbẹ́ ti hadithi mi kọ́lá ẹgbẹ́ ni wọ́n ìzẹ́rẹ̀ àwọn akẹ́rọ̀ ọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́jẹ́ náà tọ́jú lọ́mọ ko bi bi na ko ko ko ja de ko ya ko la janna yo wa janna ko ba wa ti an ta la ya ma ti àwọn zan ma ko wa ko ko la ma ma yi àwọn ko ma da lu bi ko mi e wa ti ma e ni ba we ma ko ba na mo yi àwọn ọ̀nà tí ẹ fi ń ṣe bọ́pọ̀ láwùjọ àpẹta lọ́nà àti àpẹbọlé ìtàkùn ní ẹgbẹ́ ọmọ sàlàyé tó wà ní ẹ̀kẹ́ ọ̀rìn ó ní ká bí ẹ̀dá kan rẹ̀dá ọlọ́run ẹ̀dá kan rẹ̀dá ọlọ́run kò bá jẹ́ kan tí ó ní kò bá jẹ́ kan tí ó mí kò bá jẹ́ kan tá lè fojú rí kò jẹ́ jẹ́ kan tá lè fojú rí ẹwà ti ẹ̀dá yẹ ẹ̀fì jọba ọlọ́run kọ́dà tó sàdé Muhammad ẹ̀ kọ́dà tó sàdé Muhammad lè fi jọba ọlọ́run sí gbogbo ìjẹ́bìí níbi àwọn ǹkan kọ́lọ̀ mọ́ ń ṣe ẹlànàbí náà lè fẹ́ ọlọ́wọ́ àṣẹ ọmọ àwọn onígbò ń fẹ́ ànẹ́bí lẹ́sọ̀rọ̀ púpọ̀ ń kọ́ àpọ̀ bíbẹ̀ fún tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ lẹ́sí kí ló sọ sílẹ̀ mi kìkìrì wọ́n fi ànẹ́bí wa ànẹ́bí rẹ̀ sá ànẹ́bí rẹ̀ sá àti náà fẹ́ wọ́n ti jọ mọ́ náà fi ròbì yá sí wọ́n kò yẹ ká fi ẹ̀dá àtàlọ́bọ̀ ọlọ́

ọwọ́ ọwọ́ olú àwọn òbí báyìí ó ti kó jáde fún yín kó jáde fún yín kílẹ̀ kílẹ̀ ló sì kílẹ̀ ló sì ẹ́ ẹ́ ló ti mẹ́rin Báwọn ọmọ aláwọ̀ bàbá tó ń wọ́n lò sí tó ń kó jáde sílẹ̀ fún un. Àà àwọn àlámọ̀ mi. Ẹgbẹ́ lábàkú báyìí, títí sáré sọ̀rọ̀ ìtura láti. ẹbí ìyàwó náà èèyàn lẹ́nu ilẹ̀ tẹ́lẹ̀ bí jẹ́ mẹ́wò yìí abájú ti ti kú jẹ́ mẹ́wò yìí mọ́mọ́ ní fi dérí ọ̀nà kan ọ̀nẹ́lẹ́ kejì ara ẹni tó ní sọ̀rọ̀ èèyàn méjì wọ́n ti sọ̀rọ̀ ti sọ̀rọ̀ kanáà jọ ní kọ́dà ìdí kanáà ní sọ̀rọ̀ kanáà àyè kan ló sílẹ̀ fi jẹ́ ẹran tó bá kọ́ lọ́nà mẹ́ àwọn méjì náà wà nílẹ̀ lọ́dọ̀ olókùn pé mọ́lẹ̀ kan náà olókùn márùn-ún ilé ìlọ́gbà àbá dókòlòpọ̀ náà ni máa ń lọ lónìí dókòlòpọ̀ àwọn àbá lòun lọ wọn lọ lónìí kọ́ńtọ̀ lókòó bẹ́ẹ̀ yá bọ́bá lọ́dún lókùn tó bẹ́ẹ̀ yá ni pé ọ̀rọ̀ àwọn wọn tó fẹ́ wọlé ni ọ̀fẹ́ mọ́ wọlé ni ọ̀rọ̀ àwọn tí ó mọ̀ pé aláàbí náà wọ́n bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ àdàpá ọkùn kamara wọlé ni ní àwọn ẹ̀mí

ọ̀dàpá òun ẹ̀mú yọ rí èkó ló fi èkó náà ní pẹ̀lẹ́ ìlú èyí ó ti tó táwọn tàbí àjẹ́ Muhammad lábá àti ọ̀rọ̀ àjẹ́bí tánàbí wá sí yẹn rí ó ń tẹ́ jábọ̀ tí wọ́n ti ọ́nẹ́ jábọ̀ tí wọ́n ti ọ́nẹ́ apáṣọ ní ọwọ́ ìwòrí tó bá wọn apá apá apá

wáyẹ́gẹ́ wábàdó wákúgá owó ní ẹgbẹ́ nínú wọn ọkà ìdá mẹ́fẹ́ ìdá ìtọ́ àmà orí pọ̀tọ́ rẹ̀ jẹ̀mọ́ kí ní ìyàtọ̀ láàrin méjì ìjẹ̀mọ́ ọ̀nà táwọn bá ń ta tán gbá sáwọn ilé ìgbélé jẹ̀mọ́ ní kankan àárín ìjọ sí kílọ́pàá Bẹ́lẹ̀ ìbá ti ẹnu bí lẹ́yìn ọ̀pá ìgbọ́gbọ̀n ìlú tàbí òní èyí jẹ́bọ́ eléyìí gbé epo yanga epo ẹ̀kọ́ àdíríà gbogbo eléyìí jẹ́ ìgbìmọ̀ àrẹ́bùlà ahmed ó sì gbé lọ sí oríta mẹ́ta eríta mẹ́ta àyè kan ní nínú àwọn àyè tọ́lọ̀mù ló ní ọkọ̀ kankan tọ́lọ̀mù ló sáà ní kankan orílẹ̀ àyè kan nínú àyè ọlọ́ọ̀bà àbẹ́lẹ̀ iná orílẹ̀ ti gbé ẹgbẹ́ náà tẹ̀kọ́ tẹ̀lé ó sì bá bàtú àti ìjà ń tẹ̀ ilé àwọn ilé náà ní ẹ̀ẹ̀sájí ní ilé àwúrẹ́ ẹ̀fẹ́ àfẹ́lẹ́sẹ̀fẹ́ta ìkẹ̀ẹ̀kẹ́ta ní ọdíkàpá àwọn ọmọ àwọn àkùnrin àìsẹ̀rí tó wọ́n bí àti ìjàdọ́mọ̀ tó mọ́ sọ ọlọ́wọ́ ọlọ́wọ́ tí ìjọ́ ti ká máa ń pa àwúrẹ́ ẹ̀fẹ́ lọ́rẹ́ wọ́n tàbí sàárà wọ́n tẹ̀ èyí tó náà tẹ̀ sàárà wọ́n tẹ̀ báwọn tí ó jẹ́ bọ́lọ̀ bá jẹ́ ẹ̀dọ́ ọlọ́ àwọn àjẹ́jẹ́ àná wọn mi nínú àwọn ọ̀nà tẹ́ ẹgbọ̀n fúra jọmọ́ ibi tí ká gbà wọlé fún ọ̀dọ̀ àti fẹ́ fúra fọ́ọ̀ lọ́pẹ̀ fọ́ọ̀ nítorò wàhálà fọ́ọ̀ nítorò àtàkùn fọ́ọ̀ ń sọ wọn ṣírí ṣírí yọ́nù tí mo máa ń kí o tí ò bí mùsùlùmí ọlọ́wọ̀ nígbà rẹ̀ gbogbo ẹni bá lọ sí ìgbẹ̀sí àwúrí ẹ̀bẹ́ ní ìdájẹ́sí àwúrí ẹ̀bẹ́ nínú ọ̀pá bẹ́ òun náà wọ́n tí bá ń kí o tí bàbá jọ ọ̀nù kí o tí ò ní ọ̀rá ẹ̀rẹ̀ jàmá ló fi jẹ́ bí àdébà Muhammad sallallahu alaihi wasallam in sọ bá wọn tàbí pé mẹ́ta àkùkù ṣe kàn yọ̀kọ̀rí kùkù ìlọ́wọ́ sí ilẹ̀ àti ìlú sọ́wọ́n sàábí ẹgbọ́ra ẹsùkẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹmọ́ àkúwà kò sí ìjẹ̀kẹ̀ láyé kí ìfi ìjẹ̀kẹ̀ lẹ̀ fún yí láì lọ́sára ẹgbùn yí wọ́n ẹni tọ̀rọ ni ẹni wà láà ni ẹni dùn ni tó ẹgbẹ́ tí bá jẹ́ bá ti ń tẹ́yẹ ẹ́ òkú yọ lọ́wọ́ ẹ́ ti rí bínú rẹ̀ àti kí n sàlàyé fún mi tó fagẹ́ lẹ̀ àti kí n sàlàyé fún mi rẹ̀ olóde gbogbo àwọn ọ̀nà sáré ti kó sí ẹbọ sáré ti yẹn bí ẹ̀fún àwọn abẹ́rọ̀ bá ti fi ọ̀dá mọ́jà kó sínú ọ̀pá ti sáré wọ́n ti bí mi àti àtàwọn ẹ̀rẹ́ bí mi àwọn ọmọ akápọ̀túnmọ̀ wọn ọ́pàá àwọn afá aláàbí aláàbúrú aláìlà ìlọ́lọ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أكافر الله أدكم يا الله ويا جنب الله مبارك محمد صلى الله عليه وسلم

ààrẹ tí ó ṣe wá àti ìmọ̀ afẹ́sánẹ́ ní àtẹ́lẹ̀ wọ́n tẹ́ ti ṣe rẹ̀ tọ́bà ti rẹ̀ fún yí ẹ̀rẹ́ lọ́dọ̀lọ́wọ́ ẹni ò fọ́n ọkọ̀ sí lọ́wọ́ ní mídíà ní ìgbà náà bá wà ní wọ́n bẹ̀rẹ̀ sí ìgbà bá tún ìgbà èdè burúkú tẹ́ tí ó dé tí ó dé olúdí ẹ̀yàmọ́dé adọ́jáko ilé ogun àbáyẹyà adọ́jáko ilé ẹ̀yìn ọgbọ́n mi tẹ́wọ̀ pé lè yóò ìjọba ìfọ́kà alábúgbọ̀ agbọ́dọ̀ lọ́wọ́ bá àti pẹ́pẹ́pẹ́ ti wà láyé ọlọ́run ò dé kí ìjẹwọ́ dánù níyàn bí ìbá ní sòrò ẹkọ́ mi ìlú lẹ́mọ́ ní sòrò ẹkọ́ mi lọ́wọ́ àndẹ́bẹ̀ ìyẹ́bọ̀rọ̀ ọ̀rá tẹ́lì ayé mẹ́sìn kò sí láyé àbẹ́kọ́ àwọn wá ní ẹ̀sìn ẹ̀yìn òṣùpá wọn ní kò àwọn tẹ̀ ní mẹ́ta ní pé irú mẹ́ta àwọn tó fún wọn náà mọ́ kó bá rẹ̀ àbá àtọ́wọ́ bá náà nítoró omi ìfẹ́ ó lè fi ọ́ ọmọ rẹ̀ wọ́n ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí mẹ́rẹ́ ní ẹ̀yà aláìbápẹ́ ilẹ̀ ni wọ́n máa sáré bọ̀ àwọn ìdájọ́pọ̀lá abára àwọn ẹ̀yà náà ìjẹ́ alábẹ́ ìwọ́n tẹ́lẹ̀ àti ọlọ́pọ̀lọ́ àmọ́ mọ̀ ẹlòmí ti lọ bá àpá ọ̀pọ̀lọpọ̀ náà ti lọ bá àpá wọ́n kúrò ìdáná àpá àwọn ọjọ́ ọ̀lọ́ tó pé àwọn ti ṣe tó pé jáde kó mẹ́rin wọ́n náà ṣe tó bá tẹ́lọ́ lọ́wọ́ lọ́wọ́ tó bá tẹ́lọ́ lọ́wọ́ lọ́wọ́ àtúkọ̀ báyìí wá ọmọ táyẹrẹ fún ìrẹsọ ojú ọmọ rẹ̀ àmọ́ ẹ̀yìn ẹ̀yìn ìfìlẹ̀ mẹ́rin gbogbo òun ti fẹ́ òun mọ́ ọkọ̀ náà alẹ́bí sọ́dọ̀ máa bá pẹ̀lú kó wá fún wa ní yìí gbogbo tí wọ́n bá yẹ lọ́kàdé láyé ẹni tí wọ́n bá lọ́kàdé láti lọ́kàdé àlẹ́gbẹ̀rẹ̀ wọn sọ tó sọ ìbànújẹ́ ojú sọ ìdùnnúkọ̀ ọ̀nà tó lè sọ ìdùnnúkọ̀ rẹ̀ ní ti ní o máa rò yàtọ̀ àwọn àti ìdùnnúkọ̀ àti ẹ̀bá ọ̀nà àkọ́kọ́ òun fẹ́ pé tó wà ní ẹgbẹ́ tó lè mọ̀ òun nà kejì tó ṣe nǹkan míì fún ọ tí wàá jọ kàá ẹ tí ó fi kó ìdílé àmúmọ̀ tó bẹ̀ dé tẹ̀mí láyé láì ní délé ọmọ èdè ní olè tẹ̀mí láyé láì ní bàlọ́tàdé èdè rẹ̀ tó fi jọ Muhammad sallallahu alaihi wasallam fóun náà ti lọ ayé nù tó bá gbé mú ẹ̀fẹ́ sọ́kún sínú rẹ̀ bàjẹ́ nù àlébí àwọn sọ́kún àlébí àwọn sọ́kún òní òní gbomi lọ́jọ́ àlébí lọ́gbà tó fi jáde fóun ní rẹ̀ ní ìgbò lè mú oṣù dà lẹ́bí jáde fún lé tẹ́bí ń pa tẹ́bí wọ̀nyí nínú tó wá jáde ní oòrùn tó wá pàdé ọ̀gá fún ìfọ́pàdé owó ọdún wọ́n ti dé ní ọba wọ́n ti wà ní àníkiri kí ló bẹ̀rẹ̀ jáde ń wọ̀nyí àwọn méjì di èpì ni ọ̀tọ́ àwọn olùlẹ́nu táwọn ilé ìwọ̀n àti pàtíà ní ọjà tẹ́lẹ̀ ọ̀rẹ́ tí ọlọ́run wá fi àti pàtíà ó fi pàápàá ilé ìfò sọ fún wọn ẹ̀yìn wọ́n fún àbúwọ́n máa àwọn òní an ba ta yi da yi da ma nabi ɗaya kuma duk da san nabi a zamu fitar yi a ne kuma mu ma bai bai duk bai ya da duk bai da gadi ne e bi ya da ya da ki ba mu ya salam jama in ko kun ma in tin da ne in na ko lo bi ja de le o le pe mi na ni na ko ni wo wo an ko akawo an ko ni ta su de ko ni en so wo ba ti e bi ti lo ọlọ́pàá ìyàwó rẹ̀ ló sọ́pàá ìjọta ẹnìkan ẹni àfẹ́ni ó ti pẹ́lẹ̀ ìjọ wá lè kó ìjọ wá ti tẹ́wà gbé owó rẹ̀ lọ làbá gbé owó rẹ̀ lọ ó wá ti rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fún àgbó rẹ̀ lọ ẹni òní ara àdúgbò sọ fún bàbá lágbàjá ó bọ̀ wá bá ti gbé owó wọ́n bọ́ ọ̀gẹ́ ẹ̀lọ ìyá ẹ̀lọ olúwa ìlúwà kú ní ẹ̀yìn ẹ̀lọ ọba ẹ̀lọ ẹ̀lọ ọwọ́ wọ́n bá tó dé ìṣẹ́lú ayé ẹ̀lẹ́ mọ̀sánmọ́lì àti tí wọ́n rí ẹni tó ti gẹ́gẹ́ ẹ̀yìn tẹ́ wá lẹ́ẹ̀rí yìí mẹ́wàá pé ní mẹ́ẹ̀fẹ́ mọ́rí mọ́rí mọ́rí kò ní kí ní alẹ́ tí ẹ máa òun náà wọ́n náà wọ́n ti wọ́n lórí buhari wọ́n náà buhari kalẹ̀ fún pé eré tó ti tẹ̀ lọ sí òun bí ìbá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀

wá kò ní ìjọba wá kàtẹ́ nínú àwọn ìwádìí wọ́n ti ní gbogbo tí mọ̀ àtọ́ àǹtẹ̀lú kọ̀ọ̀kan ká wọ́n gbọ́n ní ẹgbẹ́ fún wọn wà wọn àtò tó wọn bá máa ń dẹ́dà lò bẹ́yìn sọ lẹ́kọ̀ọ́ ìkọ̀ọ̀rọ̀ bẹ́yìn sọ lẹ́kọ̀ọ́ ìkọ̀ọ̀rọ̀ bájá lẹ́kìlá wọ́n wá pé gbogbo bá tí ó ìwò rẹ̀ ọgbẹ́ wọn ti dé mọ̀ onídìí kọ́ ọ̀rọ̀ ọ̀dẹ́ ìgbẹ́ kan máa àwọn tó ń lọ́dọ̀ wọn náà ní wàhálà bí wọ́n bá yìí àní Muhammad sọ̀tọ́lá ọ̀nà tí ó yan dúkò wá ayé wa àtàlùkẹ́ ara àlòkù àlòkù àti onílé. Pẹ̀lú ọlọ́run ẹ̀rọ fẹ́lẹ̀ nínú ìfọ̀ ọbẹ̀ sọ̀rọ̀ kò sí ìfọ̀ àlọ́ yìí láǹkà tó lù bá àdì máa gbà ọ̀tá tó bí ìmà. Àlébi ń sọ bẹ́ẹ̀ fún ọ̀kọ̀ọ̀balẹ̀ pé mo fi nǹkan méjìlẹ̀ fún yẹn tí mo láàrin nínú. Àwọn ọkùnrin tó ní bí bẹ́ẹ̀ yà sí bòmí wọn lọ́dún méjì rẹ̀ dì mú àlébi ní òkùnrin sẹ́yìn má. Òkùnrin sẹ́yìn má pàwẹ́ adágbára fún ìgbàlùkì tí ó bá ní èdè púpọ̀ sínú rẹ̀ òkú lọ́pàá jùpọ̀ bá lọ pọ̀ bá lọ́pàá ìgbà ìtàbà wà lọ sí ilẹ̀kùn gbogbo tí wọ́n tún bẹ̀rẹ̀ sọ hàn gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ sọ náà ẹ bá láàárọ̀ lókun yìí ìgbé ńlá nà lẹ́bi lẹ́bi ń lò ó àbílọ̀ wà lórí ọlá wọ́n sá tèmi àti ewu ní táyé ayé tá a wà yìí àti jẹ́rù kìí fún ọ̀nà ẹ̀dùn náà mọ́sá àtẹ̀mí àtẹ́kù níta ìrúkú ọmọ wà ní àtẹ́kù fún ẹ̀sìn ìdàgbà tó mùsùlùmí ọmọ tó kúrò bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ̀rẹ́ máa ó àmọ́ tẹ̀lé ìgbé wọ́n fà yé lẹ́ẹ̀lẹ́ ìfọ̀jẹ́ mùsùlùmí tọ̀wọ́ tó wọ́n fà ọmọ kẹ́kọ̀ọ́ kú tó bá máa ń àbíkọ́ ọdún lọ́jà ti sìn ìrọ̀ abẹ́ kú fún àti mùsùlùmí à ọlẹ́ jẹ́ àti ti kan lọ wà fẹ́ ọmọ bẹ̀ lọ ẹnìkan ìfọwọ́ sí ọ ọ sì tẹ̀lé mọ́lẹ̀ ọ̀dẹ̀ nígbètò òun máa ń gbé kẹ̀ bàtí èdè lọ sọ pé àbá ọ̀tà bìbì àìdájọ́ sí dáadáa àìdájọ́ sí máa yẹ ṣe àìdáadẹ́ ìfúnlámọ̀gbà sí àwọn àti kú àjọ mẹ́rin láàrin ká ti kú kájá kú lónà ní ọlọ́mọ́ta ti bá dáadáa ní àjọ lọ́wọ́ àmọ́ kò ní bá dáadáa lọ́wọ́ ẹni kan àfẹ́sọ́n ti dáadáa وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم